Exercise 2, columns 1 and 2. Egba. Kile egba. Era. Kile era. Eta. Kile eta. Ota. Kilota. Ora. Kí lo rà? O gbà. Kí lo gbà? Ó gbà. Kí ló gbà? Ó rà. Kí ló rà? Ó tà. Kí ló tà? wọ́n tà kí ni wọ́n tà wọ́n rà kí ni wọ́n rà wọ́n gbà kí ni wọ́n gbà ó gbà ó gbà